àti ní ìlẹ́yìn kojú mọ́tì ni mo yìn án lógo àti ní ìlẹ́yìn kojú mọ́tì ni mo mọ̀ gbé yín ga àti ní ìlẹ́yìn kojú mọ́tì ni mo mọ̀ yìn yín àti ní ìlẹ́yìn kojú mọ́tì mo mọ̀ gbé yín ga mẹ́bí kì í ṣe mímọ́ ṣe mí kì í ṣagbára mi kì í ṣe títóbi mi lẹ fi ń dá mi sí lẹ fi ń pa mí mọ́ bí ẹ̀yin ojú àti ní ilẹ̀ ìkanjú mọ́tì ni mo yìn àti ní ilẹ̀ ìkanjú mọ́tì mo mọ̀ gbé yín ga àti ní ilẹ̀ ìkanjú mọ́tì ni mo yìn òwò bí mo ṣe ń ṣe òwò bí mo ṣe ń sọ̀rọ̀ òwò bí mo ṣe ń hùwà òṣà mi ní ibi ẹ̀yìn ojú bó ti ń kẹ́ mi náà ló ń gẹ̀ mí àti ní lẹ́yìn kojú mọ́ ti ní ọ̀tún tẹ̀sẹ̀ mi òkú fún mi lórí àgbélébú ó fún mi lọ́mọ bíbí inú rẹ̀ nìkan ṣoṣo àti ní lẹ́yìn kojú mọ́tì ni mo yàn lógo. àti ní lẹ́yìn kojú mọ́tì ni mo mọ̀ gbé yín ga. lójoojúmọ́ ayé mi ni wọ́n máa kọrin tuntun sí ọ. lójoojúmọ́ ayé mi ni wọ́n máa gbé ọ ga. ọlọ́run mímọ́ tó lọ kọrin kése mímọ́ mímọ́ nínú ọlá ńlá ẹ̀mí inú àwọn wòlíì tòótọ́ àti ní lẹ́yìn kojúmọ́ ti ní mo ra bàbá mo bàbá o níwájú ọba tó ju gbogbo ọba lọ. mo ra bàbá mo bàbá níwájú ọba tó ju ọba lọ. àti ní lẹ́yìn kojúmọ́ ti ní mo yàn mo gbé ọ̀gá nítorí pé kìkú ṣe mímọ̀ ọ́ ṣe bẹ́ẹ̀ dẹ̀rẹ́ kì í ṣe pé agbára mi ni kì í ṣàdúrà náà la mọ̀ ọ́ gbà ó ṣà ń tọ́jú wa ni lójoojúmọ́ òun kẹ́ wa òun gẹ̀ wá bí ẹyin ojú òun pa wá mọ́ gbogbo nǹkan tá àti ẹ̀ tí ò tọ́ sí wa gbogbo ẹ̀ náà ló ṣe fún wa àyìn yín agbé yín ga ṣe yín lọ́ba arábábá arábàbà nítorí pé ẹni tó dáa jù wá lọ ó ti kú lélẹ̀ ìtìlẹ̀ mọ́ yìí ẹni tó sàn jù wá lọ pàápàá ó ti wọ́n wà lórí ibùsùn àìsàn ṣùgbọ́n òun tọ́jú àwa òun kẹ́ òun pa wá mọ́ kí là níyìn ẹ́ fún Ọlọ́run fáyọ̀ náà bí òṣọpẹ́ bẹ́ẹ̀ náà ló jẹ́ ká máa dúpẹ́ ká máa yìn ọ́ lógo adá gbogbo ọpẹ́ padà fún yín adá gbogbo ìyìn padà fún yín ẹ wá jẹ́ máa fi léyìí kí wa káàbọ̀ sórí ètò Ògo Ìgbàlà lọ́jọ́ ti tèní lórí Orísun tẹlifíṣàn náà la wà orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjò aya ṣeun ńlá fún mi èmi ni mò ń kí wa tí mò ń ṣe wá pẹ̀lẹ́ mú nìyẹn lẹ́ńbẹ̀ yẹn ẹ jẹ́ n tẹ̀ fi léyìí dúpẹ́ ẹ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Ògo Ìgbàlà tẹ́ ẹ máa ń pè mí tẹ̀ ń sọ àwọn iṣẹ́ ìyanu ribiribi tí ọlọ́run ń ṣe nínú ayé yín nípasẹ̀ ètò yìí mo wá ń gbàládùra ní pé ọlọ́run á túbọ̀ máa bá iṣẹ́ rẹ̀ lọ kò ní dáwọ́ dúró nínú ayé yín lágbára ọlọ́run ọba mi ọba òkè ṣé wá rí o yóò tún wá darapọ̀ mọ́ wa lẹ́ni yóò bá wa ṣe olórin kọ́sẹ̀ kọrin ó ní alágbára ní jésù mi òkò gbogbo ayé sí káwọ́ rẹ̀ tá sí o rárá kò sí o tó o bá gbàgbọ́ nígbà lágbára ni jésù ẹ yóò darapọ̀ mọ́ wa lórí ètò lẹ́ni lórí ètò Ògo Ìgbàlà yóò bá wa ṣe àáké pé yóò tún dá wa lò gẹ́gẹ́ bí ṣe tèmi ẹ sì ti mọ̀ pé abala mẹ́rin náà ni ó yà sí òkì tó fi ètò tèmi rọ̀ síbì kan abala àkọ́kọ́ tí mo pè ní abala ọ̀rọ̀ ṣítí níbi tá a ti ṣe àwa létí inú sóhun tó tọ́ pẹ̀lú sóhun tó yẹ ni abala tó tẹ̀lé ni mo pè ní abala ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn ògbóǹtarìgì àtújọ sọ̀rọ̀ lẹ́ni pẹ̀lú àwọn ògbóǹtarìgì tèmi ẹ sì mọ̀ bí àwọn ògbóǹtarìgì tèmi ṣe pọ̀ tó o lè jẹ́ adẹ́rìn pòṣónú o lè jẹ́ akéwì o lè jẹ́ olórin ẹ̀mí gbogbo wọn tó bá ṣàtìṣe nǹkan tàbí méjì tó ti fi ń gbé olúwa ga ó ti di ògbóǹtarìgì tèmi lórí ètò náà nìyẹn abala tó tẹ̀lé ni mo pè ní abala àwọn orin tó perégedé a ó tún wo àwọn orin tó perégedé lẹ́ni a ó fẹ̀ wọ́n lójú a ó fẹ̀ wọ́n nímú a ó wo àgbékalẹ̀ wọn abala tí mo sì máa fi parí ètò náà ni mo pè ní abala gbọgbọ́n pẹ̀lú àwọn ìránṣẹ́ ọlọ́run alàyè ìránṣẹ́ ọlọ́run tèmi tí ó sì bá mi sọ̀rọ̀ lẹ́ni ẹ tí ó bá wa sọ̀rọ̀ lẹ́ni wọ́n tún ti wà pẹ̀lú mi pàápàá nílé agodo ṣé wá rí i pé lẹ́ni ó di dandan kárí ojú olúwa ká tó kúrò lórí ètò ìyá ọlọ́mọkẹ́ ò yá bá ń pe ìyá fúnkẹ́ kó wá kẹ́ ẹ mú tákàdá yín ẹ kájọ wá ojú olúwa léèní kájọ gbé olúwa ga ó sì ti di dandan yóò darapọ̀ mọ́ wa náà ni lágbára ọlọ́run ọba mi ọba òkè àkúrò ọ̀rọ̀ sí tí mi tè ní òun ni mo pè ní àwọn ìjàmbá tó wà nínú ṣíṣe ọ̀lẹ laziness ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọ̀pọ̀lọpọ̀ ìgbà là máa ń ka ọ̀lẹ ṣíṣe kún nǹkan bàbàrà tó bá dẹ̀ béèrè lọ́wọ́ yín ẹ ní ó rẹ̀ mí ni màá ṣe létà màá ṣe nígbà tó wù mí ilẹ̀ mọ́ ọ̀lẹ pò ṣe é bó tẹ̀ mọ́ àwọn kan tó yẹ pé aago méjìlá náà ni wọ́n ń jí lórí ibùsùn bẹ́ẹ̀ dẹ̀ rí àwọn akẹgbẹ́ wọn kan ti jí lọ láago mẹ́rin wọ́n ti ṣe kìtàkìtà lọ nígbà tó bá wá di alẹ́ táwọn tó jí lọ láago mẹ́rin bá gbé ọkọ̀ bọ̀gìnì dé àwọn tó ń jí láago méjìlá yìí àwọn náà máa kọ́kọ́ bú wọn wọn á ní òrárá alẹ́ ẹ̀ ó ti lọ gbébọn ó ti lọ ṣègbà ó ti lọ ṣàwo wọn sì ti gbàgbé pé nígbà táwọn ń sùn àwọn onítọ̀hún ń ṣiṣẹ́ bíbélì sọ nínú ìwé òwe orí kẹwàá ẹsẹ̀ kẹrin ó ní ọwọ́ ọ̀lẹ a sì di tálíkà ó ní ṣùgbọ́n ọwọ́ alápọn ní mú ọlà wá ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti sọ ọ̀là nù ọ̀là tí ọlọ́run fún wa láti òde ọ̀run láti òde ọ̀run nípasẹ̀ ọ̀lẹ ṣíṣe ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ilé míì ló ti sọ ọkọ alálùbáríkà nù nípasẹ̀ ìwà ọ̀lẹ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lọ́lọ́run ti pèsè iṣẹ́ gidi iṣẹ́ tó wuyì fún ṣùgbọ́n wọ́n ti pàdánù ẹ̀ nípasẹ̀ ìwà ọ̀lẹ ẹ̀ ní iṣẹ́ àwò ìyàwó ilé míì ẹ̀ lè wọnú kíṣìnì ẹ̀ níbo ẹ́ eh? ẹ fẹ́ sá four forty nítorí àwọn èṣìkanní tó bá kọ́kọ́ pàdé yín lọ́nà báyìí Jésù ni èṣìkanní rèé aáyán rèé abọ́ àtijẹ́fà ilé ìgbọ̀nsẹ̀ wọn ń kọ́ ìyẹn ní kí ló ṣubú lùhún yàrá àgbàlejò gan kò jọ yàrá yàrá orí àtàn eléyìí tó mú kí ọkọ mi ti sá lọ ń lé fún ìyàwó mi irú obìnrin bẹ́ẹ̀ ní lọ́mọ kú ṣọ́ọ̀ṣì o yóò ní àyálé ọ̀kan ní ṣe mí bẹ́ẹ̀ dẹ̀rẹ́ ìwà ọ̀lẹ ọwọ́ yín ní ṣe yín ọmọọṣẹ́ ń kọ́ tó jẹ́ pé wọ́n ní òdebi iṣẹ́ láago méje ẹ sì ti ń fẹsẹ̀ gbálẹ̀ bọ̀ láago mẹ́wàá ń bẹ̀ bá tún débi iṣẹ́ náà ẹ tún gbórí lé tébù ẹ mọ sùn eléyìí tí ò sùn fóònù oníra yìí lẹ́mọ tẹ̀ tó bá yá tán bá ṣe promotion ẹ ní wọn promote mi wọn tiẹ̀ fẹ́ràn mi níbi iṣẹ́ yẹn ẹ kinní kan lágbájá ni wọ́n fẹ́ràn tàmẹ̀dù ni wọ́n fẹ́ràn ìwà ọ̀lẹ ọwọ́ yín òun ni ò fẹ́ràn yín ẹjọ́ ni mo ti máa sọ lórí ètò Ògo Ìgbàlà ẹ jẹ́ ká sá fún gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣíṣe ìwà ọ̀lẹ ìwà nǹkan tí ò dára rárá tí ò tiẹ̀ bójú mu ni bíbélì gan ò nífẹ̀ẹ́ sí i ní ìwé òwe orí orí kọkàndínlógún ẹsẹ̀ kẹrìndínlógún ó ní àwọn alápọn ni a máa mú ṣe alákòóso ó ní ṣùgbọ́n àwọn ọ̀lẹ wọ́n máa wà ní ipò ẹrú àní ah, ah, sí nípò ẹrú lágbára ọlọ́run ọba mi ọba òkè gbogbo ìdáwọ́lé wa báyìí yóò máa yọrí sí rere ni ọlọ́run ní tò wá sípò ẹrú tọ́lọ́run bá wá tò wá sípò ẹrú àwa fúnra wa ẹ má jẹ́ ká tora wa sípò ẹrú ẹ jẹ́ ká ká tẹpá mọ́ iṣẹ́ ká jẹ́ ẹnìkan tó ní àápọn láti ṣiṣẹ́ níbi gbogbo tí wọ́n bá ti ń rí wa níbi gbogbo tí wọ́n bá ń pè wá sí pátápátá ẹjọ́ bí mo ti máa sọ lórí ètò Ògo Ìgbàlà wípé a tó bá wa wí bẹ́ẹ̀ ni a kò máa ń ṣíra wa létí inú sí ohun tó tọ́ pẹ̀lú sí ohun tó yẹ ni bí ọ̀sẹ̀ sì ṣe ń bẹ̀rẹ̀ lọ yìí bí ojú ṣe ń mọ́ lọ yìí ẹ gbogbo ìdáwọ́lé wa náà ló máa yọrí sí rere lágbára ọlọ́run ọba mi ọba òkè ètò gbogbo ara ó ṣe tẹ̀síwájú ògbóǹtarìgì tèmi tá a sì wá tá a jọ máa ṣètò lẹ́ni wọ́n ti wà níkàlẹ̀ pẹ̀lú mi bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹ jẹ́ kí n dé òkè lọ́hùn nígbà tí màá bá padà dé máa